ẹni tọ́nà ọba láti ọmọ jẹ́kẹ̀ fún gbogbo wa lẹ́yìn tàbí pé àti tàbí ọmọ kí a náà gbàlì jẹ́nẹ́ta a ń fi àsìkò yìí tọrọ àforíjì ọ̀tọ́nà ọba bákanáà lọ́dọ̀ ẹ̀yìn tẹ́ jẹ́ after lábẹ̀rẹ̀ tó jẹ́ pé àdéhùn wa ni pé 5 ni abẹ́rẹ̀ ẹ̀dàkùn iṣẹ́ ẹ̀sìn tá a jọ gbà tí ò ní times table olùlọ́fà ẹ̀dàkùn ọlọ́run ọlọ́wọ́ alájọ́ kan sọ rẹ̀ kò ní jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀kan wọ́n dárò níta fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ ọlọ́run ní gbọ́jú bí a sí ń rò lọ ibi ẹ̀rú tí ń bẹ nìkọ̀ọ̀kan wá

ẹn tó bá sì gbẹ̀sìn tí ọ̀dá tọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ́ gbẹ̀sìn kí lẹ̀ rí wa jẹ́ àfilmọ̀ àtọ̀ kama jẹ́ àfisọ́jà àtọ̀ muslim لكن الذي في المعطى من حديث انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه نبيه صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم فما له سبحان كم تكم بتمفيله فيه nǹkan méjèèjì tẹ́ bá jẹ́ kúrí méjèèjì ní gbogbo tẹ́ bá ń ṣe ń gbèsè ayé bá ń dúó lé lórí ẹ̀ ní òun náà ni Qur'an àti súnà ṣùgbọ́n pọ̀lọpọ̀ àdíkì kò yọ pọ̀lọpọ̀ èèyàn mo fẹ́ bínú ikú mo fẹ́ bínú sí nípa ọ̀sẹ̀ sáàbí ìgbà ayé rẹ̀ bóòló sí bí tí bínú rẹ̀ bẹ́ ti àtàlísà nàìjíríà sálám ọgbà pọ̀ bóòó òòdúró nìkan mo fẹ́ jà bí jà ń bá ti yàtọ̀ sí fẹ́rẹ́ sísá ń ṣe jà nígbà tó ń wálà yé kọ́dà kí ọmọ rò wípé àà ah, ah, ah, ọlọ́ngan dorí ayé ọ̀ngan kodò wà láì ti pọ̀ bí ó di àà wọ́n yanjú ẹ̀ fúnra ní wọ́n yanjú ẹ̀ tí ọ̀kan rò lójijì pé intẹ́sàn ò fi alájà nǹkan ló fi alájà rẹ̀ wàhálà lè yọ́ bà mẹ́ àdúgbò sallallahu fi sọ́lọ́dẹ̀ hadithin وهذا الحديث مخرج في الصحيح عند نعم، مسلم الحديث كذلك مخرج في سنة من بخاري من حديث ابن مسعود قال قال صلى الله عليه وسلم وحدثنا صلى الله عليه وسلم الصادق وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوم من رواية من قصة خلق به أني kọ̀ọ̀kan yín الله مفيدا أكو dà ياري fún ogójì ọjọ́ àkọ́kọ́ nútúfà tàn ọwà lómi gbọ́lọ́wọ́ kí náà ń pè nútúfà afẹ́sọ̀rọ̀ pa kádàrà nútúfà olómi tí ń jáde lára ọkùnrin àtàrà obìnrin tọ́lọ̀wọ̀n bá ń fi omi yìí dẹ́dà tí plúra rẹ̀ ń jẹ́ nútọ́fù ṣùgbọ́n rú omi sàn wá lọ́rùn kó yíjọ sínú ìyá yín ló tó fàtà yín àkọ́kọ́ tàbá wá rí àdífì afẹ́sọ̀rọ̀ pa jẹ̀míìn ní bọ́mọ́ sí wà ní obìnrin gbogbo ọgbà tọmọ bá ń bẹ nínú obìnrin lọ́dọ̀ lárọ́wá jẹ nínú ni a máa pè tí a bá tó bí kalẹ̀ wọ́n wà pè ní manfus gbogbo tó ní lò ṣáájú mas'ala mi ikhtalafa alul ilmi fi àkọlì múdẹ́tìl hamuli kí wọ́n sọ pé inú oyún tí a níbẹ̀ ni wọ́n ti stampu kádàrà wáyé kí gan lásìkò tó kéré jù tọ́mọlẹ̀ lónú oyún méjì masala àsìkò wúlọ́ pọ̀ jù tọ́mọlẹ̀ lónú oyún àsìkò ló sì kéré jù tọ́mọlẹ̀ lónú oyún قال ربنا سبحانه وتسامى الله يعلم ما تحمل كل انثى وما تغيض الارحام وما تزداد وكل شيء عنده بمقدار ọlọ́run الله lọ́mọ من mẹ́nu gbogbo obìnrin gbogbo wọn lọ́lọ́run gbogbo tí mùsùlùmí láyé wọn ò gbọ́dọ̀ rí jihaazi kan kí ni jẹ́ jihaazi machine kan tí ń sọ nkankan pa ti ń bẹnu obe kọ́ wá mọ́ ní wà láìta láì bú sí nínú kò ní sí mistake eléyìn nǹkan ti gùjẹ́nu ọpọlọ rẹ̀ Allah yẹ́ àmọ́ bẹ́bùn kúlù ó ń sá kò fi ti sí bí kẹkẹ jù lọ ìgbìyànjú lè wọ́n àṣọ púpọ̀ sí gbìyànjú ṣùgbọ́n kókò tí ń bẹ́ mọ́ obìnrin gangan bí ẹ́ sọ pé ní sàrà sọ ọkùnrin jọ fẹ́tìlọ ọkùnrin lọ́wọ́ mi ní ẹ̀tùnra tó yá ẹ̀wọ́n pẹ̀lú èyí tí máa sí ìgbà wí bá sí ìpárọ̀ tọ́mù dání ẹ̀rọ ọkùnrin lọ́wọ́ mi ẹ̀yà ìgbàlùkọ́ lásán omi ó sì lè bí kalẹ̀ kan ó sì wà jóde àmẹ́rú ẹ̀ sílẹ̀ àdúgbì sallallahu alaihi wasallam wá ní ọlọ́run ó kó ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan yíjọ jẹ̀nínú pàtàkì wà nù àsìkò owó lọ́mọ lè lòjù nú tẹgbẹ́ àsìkò owó ló kéré jù jẹ́ fi lè bí ma àsìkò ló wọ́lá yúwùlád alá àkọlìmì sí tàtà aṣò kò sí ọmọ tí a lè bí tí ó jọ ọmọ pé ọmọ rẹ̀ o tí ó wà dílóṣù mẹ́fà kí ló sì jẹ́ káwà kún ọgbà ká pé a mọ́ pàbá wọn in tó bá dílóṣù mẹ́fà kò lè jọmọ kò lè jọmọ agbàsàlẹ̀ rẹ̀ o kí lẹ̀ rí wa lẹ́ẹ̀lẹ́ àṣùkùnkùn ìlà àkọlì rọ̀bìnà subhanahu nínú àlùkánù wípé wàhámùlùhù kí ló ní sí lára sí yàrá sí ìdíyà ìfipùn ọ̀ tó fi lóyún rẹ̀ tó fi lóyún rẹ̀ káàkiri wọ́n fi sọ́ọ́lùhù tó tó fi wá tọ́jú rẹ̀ tó fi wá wọn lẹ́nu ọmú tó fi di ọmọ sẹ́gbà ọmọ yìí tí wọ́n o thalathuna shahran ọlọ́ni 30 months ṣùgbọ́n nǹkan méjìlélọ́n papọ̀ àwa sì fẹ́ sọ tó kéjù nù tí wọ́n fi lè bí máa ń oyún ọlọ́run wá ní oyún rẹ̀ kẹ́ẹ̀sì máa wò tí ìsàkọ́ nísìn o àti tí a fi tọ́tẹ́ wọn tó fi lè dún jẹjẹ dáadáa tó fi pé lè sọmọ

àti títọ́ rẹ̀ ọdí ọgbọ̀n oṣù tá a bá wá yọ méjì mú ọgbọ̀n yóò fún ní 24 months kí ló kù lẹ́yìn 24 60 ibi àfihàmọ̀ wípé kò sí tí ó jọ ma tí ó wà dúró sí mẹ́fà kò clear clear Naam. clear ma wá bèèrè bèèrè kí ìfà tó kíyà ayé àkọ́kọ́tọ́ ọkọ́ wá ọlọ́n ní ọmọ yìí oyún rẹ̀ àti tí a fi tọ́ ọgbọ̀n oṣù ni ìjẹ́ amadéédé tí oyún múnú ẹ̀ àti títọ́ múnú ẹ̀ dr sáàmà níbi ayé àkọ́kọ́ ìjòyé wa sáàmà báyìí bóò láti wá mọ̀ pé oṣù mẹ́fà ìlọ́sẹ́kù lẹ̀ nígbàtí a mú ọdún tá a fi tọmọ tán tánú ìdá rẹ̀ kí ni hamlu abisọ́lù tí ẹgbẹ́ mi nìkẹ́kọ́ ni lóyún rẹ̀ àti ìtọ́jú rẹ̀ láti mọ̀ tí wọ́n tó wá sọ́kọ́ sọ́kọ́ fọ́ra tó ẹni tó bá fẹ́ máa máa pè é ọ̀rọ̀ ní tí wọ́n yẹ sísẹ́ bárakàlọ́ sí ìdẹ́nìdẹ́ ìdàbá yọ méjì kú òkú ajẹ́ pé tí wọ́n kú sí sísmẹ̀ntì ilẹ̀ in tí bá ti dín sí ìsìn pẹ̀lú tọ́rọ stampu ní bákọ́rọ̀ kìí sọmọ طيب أقل مدة الحمل إذن ستة أشهر oṣù mẹ́fà ṣùgbọ́n ìgbà wo ni ó lójú nínú ìyá rẹ̀ ìtàlàfà àwọn olùfíàdì lè masala ọ̀pọ̀pọ̀ àwọn afáàsọ àwọn kan ní in tó lè lójú oṣù mẹ́fà àwọn kan ní ọdún kan àwọn kan ní oṣù mẹ́sàn àwọn kan ní ọdún méjì alakọ́lì ìyàwó Aisha ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ààrí ẹ̀rí kankan tó so ìgbà tó máa lè lò mú oyún tó so lẹ́nu pọ̀ ààrí ìntawárí àti ìtìlàfáàtì tí wọ́n ní àfẹ́ ilé ìrí báyìí ọdún méjì àti ẹ̀kẹ̀tì rán ní ẹ̀sọ́ yìí tó ń ti bẹ́ẹ̀ àwọn ọdún mẹ́ta eléyìn ọba àwọn hadita àwọn hawadisu kan ṣẹlẹ̀ اختلاف أبو العلم كما جاء في المصنف ابن أبي شيبة رحمه الله تعالى أن كان بك سيايي عمر ṣùgbọ́n tó padà dájọ́ tayé Umar kò jẹ́ Ali táà bá lórí wáyà kejì pé láà ayé Usman ní ẹni tó dájọ́ gbà náà jẹ́ Abdullahi Abbas radiyallahu ta'ala anhu nítorí gbogbo ń sọ ó ní bá sì pẹ̀lẹ̀ sí ìwà lọ́nà wo Allah subhanahu wa ta'ala akram al-janin ọlọ́run ọba pín tí ń bẹnu obìnrin lé tá ń pè ní ọlẹ̀ pọ̀ débi wípé kọ́dà kọ́gbà ọ̀nà tọ́lọ́run ọba sí kọ́gbà sàjọ́ àgbọ́dọ̀ sí lè anáhù bari náà ti jẹ́ ti pè búrá àti sísà wọ́n sì sì náà ni olóòtí adé àbẹ́sẹ̀ èèwọ̀ nínú ẹ̀sìn kí lọ́wọ́ wá ṣe ọpọ́ kí nílé ọlẹ̀yẹ tó rúkọ̀kọ̀ mọ́ ọmọ ẹsẹ̀ bẹ́ ìyẹn ló jẹ́ ọmọ pé àdíìtì kí ọmọ àlòrì jẹ mọ́mù oríṣẹ́ kí ní kẹrì rírọ́ nípa wọ́n láàtẹ́ zero wá zero tún jẹ́ wípé àwọn nǹkan wọn àwọn ẹlẹ́mọ̀ àrùn ló gbèsè ayé rẹ̀ lára ètò ọlọ́nà rẹ̀ torí pé àdìrí kùjà sára sún kàmà já fi mọ́sàn ní àdíta bí ọ̀rọ̀ rọ́dọ̀ tánà ọ̀lọ́ tásà sọ wípé wọ́n láti zina ọba zina tẹ́yẹ ṣàrù tánítà ó sì kẹtẹ ẹni bí àdúgbò bẹ́ẹ̀ ni bí o ṣùgbọ́n ṣe kí ni ó sì kẹtẹ tí wọ́n bá fẹ́ máa kàá ó sì kẹta wọn ò pé pé ẹni ibi kẹta ṣùgbọ́n gbọ́nà ó sì kẹta ẹni ibi nǹkan lè rọra rẹ̀ torí pàrà tí ó rùn náà ni pé gbọ́rọ̀ ẹni ibi ìbẹnu tí ó fi tì sí ọ̀dọ̀ rẹ̀ kò clear na èèyàn múlẹ̀ tẹ́ntí ń tagbó mọ́nítà láyé ànàbí ìṣẹ́ ọmọdé ń jẹ́gbó àbákìrì lọ fi àwáṣírí àdìmí àti sáàdìsà mẹ́lẹ̀ hijira nígbò ó di wípé ọgọ́rùn ọdún tánàbí ti ṣe hijira àkọ́kọ́ parí ọgọ́rùn ọdún kejì ó parí ọgọ́rùn ọdún kẹta ó parí ọgọ́rùn ọdún kẹrin ó parí ìkarùn parí ìkẹfà ń parí lọ ìníyàn tó múyàn nù ṣẹ̀rí àsìlámù rí fún gbó wọ́n wá fẹ́ júwèé ilé ẹni ọmúlẹ̀ 13 ni ó 13 tàbí àà fún tí ń gbẹ̀gbẹ̀ ilé Mr. John olígbó ẹgbẹ́ ilé igbó nílé wọn ọ̀wà mọ́wọ̀n ọ̀bọ̀rọ̀ àti ẹran bẹ̀lẹ́gbẹ̀ ilé ọtí ṣe àmọ̀ pé gbólóhùn nínú ìjọmọ̀ nìyàn tó ń gẹ́rẹ́ bá gbọ́n pàtẹ̀ júwelé rẹ̀ pé jẹ́ júwelé wọn sínú rí ọdún náà ní tí mo fẹ́ ó kọ̀ mẹ́tù fún àgẹ́ ti ẹ̀rí ọ̀dàdà ọmọ ìsìnkà sí ọwà ìjẹ́lábí olùwà jẹ́nà lọ́wà sí ẹ̀rí ó lè ṣe máa bí ó lè ṣe máa mú tó bá kájú ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá kì bó wọ́n ṣe kì ọwọ́ àṣìkẹtẹ níbi àbí òṣìkẹtẹ níbi bí ó ṣe takùlà kẹgbàtàgbà bàbá ẹlẹ́gbẹ̀ẹ́lẹ́ igbó jẹ́ ń bẹ̀gbẹ̀lẹ́ ọtí ó sì lè máa mú tí àmì ẹ̀rẹ́ ìjọ ọmọ bí òye ìtẹ̀mí náà tó lọ́nà bí wúrí <laughs> ah, eh, mo ò lè dúwẹ́lẹ̀ tí lọ́yà bá wọ̀n ẹ̀yọ́ pẹ̀lú lọ́yà ẹ̀sáàdì ó dúwẹ́lẹ̀ tí lọ́wọ́ náà alákùnlé hàn ló sẹ́rẹ̀ pé ẹ̀mí tẹ̀mí gan kọ̀ ẹ̀mí lápẹ́ ẹwà máa wè mà ah, ah. àdúgbò sọ́sà wa sọ wípé ìnà akadàkùn ẹnì kọ̀ọ̀kan yọ lọ́n kó ẹ̀dà rẹ̀ jọ́nù ìyá rẹ̀ nútúfà tán ọ wà ní nútúfà nútúfà yìí ìlòmí tí ń jáde lára ọkùnrin àtòbìnrin tó papọ̀ arba'ina yawman fógójì ọjọ́ lẹ́yìn náà yóò yí padà yóò di ẹ̀jẹ̀ kíkí lógójì ọjọ́ kejì lẹ́yìn náà yóò yí padà yóò di bá sí ẹran lógójì ọjọ́ kẹta sí látògójì ọjọ́ àkọ́kọ́ ló ti di èèyàn <laughs> jẹmọ́ mú fẹ́ ká farabalẹ̀ tí ọlọ́run àbí kí a fò ogun àárín náà ń hmm, gẹ̀kẹ́ sí àwọn kagbọ́n ní o sógójì ọjọ́ àkọ́kọ́ lọ mọ́ ti di ọmọ àbògbó tí àjọ àkọ́kọ́ ló ti di ọmọ ṣe ń tá àmì wípé nútúfà yọ́ wà bí ó ṣe bóre lára ọkùnrin àtóbìnrin fógójú ojú àkọ́kọ́ tó bá dógójú ojú kejì yóò chíǹjì yóò ṣe wádìí kíní o bá sí ẹran àyọ́sẹ̀ di ẹjẹ̀ kìkì lógójú ọjọ́ kẹta yóò ṣe di bá sí ẹran ṣé ń pọ̀ bá di bá sí ẹran ni ó tó máa sẹ̀má fọ́ọ̀mù ìjẹ́gà ojú kanu nínú ríwáyà mi àsìkò chẹ́ndì in táwà fi dáwọn rẹ̀ láàrín àsìkòkò ìlà mafájá ma mọ́sùn rọ̀tọ̀ sọ ìmìnà hadithi Hudhaifa ibn Usaid Hudhaifa yà dáadáa ni ibn Usaid kìí sí ibn Yamani lè yóò ìyẹn dáadáa ni olóògbàdì ìfìlẹ̀ wa qala qala rasulullahi sallallahu alaihi wasallam idha marra bin nutfati thintani lórí wáyà mi ithnatani wa arba'una laylatan gbogbo pàtó fún àtòbìnrin bá ti ń papọ̀ in ọkùnrin àti èmọ́ lọ́wọ́ bá ń bẹ́ńbẹ́ yakhluqukum fi butuni ummahatikum khalqan mhm. min ba'di khalqin fi dhulumatin thalathin dhalikum Allahu rabbukum la ilaha illa huwa lahul mulk fa anna tusrafun nígbàtí ọmọ dá inú yáyí inú òkun mẹ́ta mẹ́wàá ìwà ń bẹ̀ khalqan min ba'di khalqin طورا من بعد طور وحالة من بعد حالة نطفة انتم بني آه. سبحان الله in tó bọ̀rọ̀ àrọ̀pàá tó bìnrin absa wá ní wípé tọ́ bá ti di wípé ìdámọ́ rọ̀bìn nótúfàtì fìntáni wá àrùbàrún lẹ́yìnlá tánì tó bá ti di wípé 40 42 days oh no ogójì ọdún àtijọ́ méjì tó bá ti pé bákẹ níyẹn nínú àpò òbí ma obìnrin báyàtà lọ́wọ́ ilẹ̀ yà mẹ́lẹ̀kẹ́ ọlọ́wọ́ àmàlẹ̀kà sí omi yẹn fasawwaraha ọlọ́ni lọ rẹ̀ yàfọ́tò rẹ̀ wa khalaqa basaraha wa sam'aha wa jildaha wa lahmaha bárbí náà sí tọ́nú wa idhamaha thumma qala ya rabb dhakarun aw untha fayaqdi rabbuka ma sha'a fayaqdi rabbuhu ma sha'a fayyek túbù lè mẹ́làkì ṣùgbọ́n ìmọ̀ bẹ́mẹ̀ ó sàní pé for two days àkọ́kọ́ tó wá ti pé bákì níyẹn nínú rìwáyà mi onílẹ́yìn bí in tí ó fẹ́ tó bí 45 nínú rìwáyà mi nǹkan tó jẹ́ wípé yóò tó bí 47 nínú rìwáyà mi in tó jẹ́ wípé kò ní wọ 50 days ṣùgbọ́n láàrin 40 okay. ó bèè pé ń tánàbí náà fi yí padà rí wípé ara náà papọ̀ ooo ara mi gbá nǹkan ara mi ètìtì gbá nǹkan ara mi nípa ara mi ò nípa tó ti bẹ́ ẹ̀wọ̀dọ̀ sàlàyé gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ àṣẹlẹ̀ báhùn kí ni jọ́sẹ̀lẹ̀ tó bá yóò yà fọ́tò kìíní yẹ tó bá yà fọ́tò rẹ̀ tán wà kọ́lá kọ̀sámà àhà yóò wà dá etí rẹ̀ wà bá sọ́rọ̀ hà yóò dojú rẹ̀ wà jíńdà hà yóò dáwọ́ rẹ̀ wà látìmá hà ẹ̀nà ara rẹ̀ wà ìzọ́mà ègùjọ́ wà lára rẹ̀ tó bá ṣe wọlé tó yọ́ mọ̀ pé yà rọ́bù ذكر أو أنثى

ọlọ́wà ní ìtumọ̀ fẹ́kọ́ jẹ́rì káwà dúró omi tó bá ti wà ní obìnrin tọ́jọ́ tá wí ìbá ti egun ṣáájú ìjọ yẹn wọ́n kàn núkútọ̀ sí omi mbó se sùjọ́ wọ́n kàn núkútọ̀ sí láàrin mẹ́lẹ̀ká mẹ́lẹ̀kù alìmọ̀hákàlẹ̀ rahim ni yẹ kí ni hada mọ́bí ọkọlùkù ayé ẹ̀mí rẹ̀ nù lùtọ̀mí fi ààlà nùtùfà lókè bí nùtùfà yẹn nùtùfà rẹ̀ àárín ẹ̀ ibi tí a kẹsí nùtọ̀ àkọ́kọ́ kínú láàrin akẹsí gbónú ayé ọkàn rẹ̀ nù lẹ́yìn yóò tọ̀kan nùtọ̀ kan sókè rẹ̀ hada mọ́bí dìmá ayé ọkọlọ́nù yóò kan nùtọ̀ kan sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọmọ ayé ẹ̀dọ́nú yọ́ máa kan báhùn ayé ọwọ́nú ayé gẹ̀gẹ̀nú gbọ́nwé ìdẹ́ ọwọ́ ń gbà náà bí ìgbà ó mú sí ìsàlẹ̀ ìkìlì tó lè yé ṣùgbọ́n gbogbo mi tí wọ́n lè kúrọ́pọ̀lẹ̀sì ayé ó ti wá wà ń bẹ̀ gbogbo ayé bí ẹjọ́ máa gbà gbogbo ayé tí ó kọ̀kọ́ wà mú ti wá yà bẹ̀ wà lẹ́gbùsì rínú tọ́yìn torí pé mọ́mọ́ sọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀ wípé ẹlẹ́mìíràn pé òun ní pé kèjì dìgírí kan náà fẹ́ sẹ́yìn wọ́n ni kèjì jọsù káàbọ̀ lọ lórí ń tàà sọ yìí lẹ́yìn 42 days yìí tí mẹ́lẹ̀ káwàá ti ya ogun tó yọ́ mọ̀ pé ọkùnrin ọjọ́ ni àbúbí ọlọ́run ni tó wú mẹ́rin wàyẹ́ tí bùlì mẹ́lẹ̀ká wọn kọ́ lẹ̀ fún mẹ́yà kúrò yà rọ́ mẹ́kọ́ tí ní ọlọ́run bá mi o ajaluhu kò fi mẹ́sí kò bèèrè ajaluhu kí lọ fẹ́ ló láyé nínú ìwáyé ilé yóò àdébíwá ní fàyàkúrò rọ́bùhù máa ṣá ọlọ́run àṣọ tó bá wù kọ̀ sọ pé fàyẹ́kùbì Eh, àsìkò ní ọ̀rọ̀ láyé ọlọ́wọ̀ wà ní àsìkò báyìí ní ọkọ̀ ọ̀yẹ́kù bìlì mẹ́láì mẹ́lẹ̀ká ọkọ̀ so mẹ́yàkúrù ya rọ́ rízkùhù ọlọ́bà mi ò kí ni tí ọ nà láyé tí ọ nà rí kọ̀tọ́lọ́ ma ṣá ọlọ́tù káyà tó wù pé ìtumọ̀ fẹ́ kí ọlọ́láyé rẹ̀ só ma tó lọ ń wá kọ wípé gbogbo tí ó lọ́láyé rẹ̀ kò tó fẹ́fẹ́rẹ́ nẹ́ra kí náà ní tọ́lọ́láyé rẹ̀ ó sọ́ọ̀lù lásẹ́ tí a gbé lẹ́gbẹ̀tẹ́nú ẹgẹ̀ wọ́n ètí ìwẹ́gbẹ̀ ẹlòmí ọ̀sẹ̀ ni kẹ̀kẹ̀ tí a fi wẹ́ gan wọ́n yà ní pé owó tí a mú jáde pé wọ́n náà báyìí lé lórí kò jú pín ọ̀rọ̀sẹ́ lọ wọ́n wẹ̀ tẹ́nà lè fi ìdákẹ́ olóògbúkú ọmọ tí ò a jẹ́ mẹ́lẹ̀ naam bákan náà tí àfáà lábàrá ti sọ ọmọ kẹdọ ọmọ ọlábàrá ti sọ kẹdọ ọkùnrin ọlábàrá ti sọ kẹdọ obìnrin pé bàbá ẹ̀rẹ́ ojú tí bẹ̀rẹ̀ oòrùn obìnrin ẹbá ń sírọ́kùn tàbátà tánjú yọ̀dọ́ afọ́nà ìrìnà ẹ̀rọ yìí ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ o oníkàdì mílọ́ ní oníkàdì mílọ́ o ti búrú tó bí mẹ́rọ tẹ́lẹ̀ ó lọ ti di mẹ́sàn-án ọlọ́lọ́ yọ ń tọ́ bà bí kúrò sí ohun rẹ̀ o ló tó sàmsára ìfà màlẹ́kà kan alìmọ̀ akẹ́lì rọ́hìn màlẹ́kà bàlọ́n ti àpò bí mọ́ obi tó ń gáàmà tí ó jẹ́ ó sì súnmọ́ àpò bí mọ́ ju obi kò sírú accident tó bí ilé ní tí nǹkan lè ṣe àpò bímọ rẹ̀ àfi tó wáyé kó ló bá mẹ́mẹ́ kò sí tó ti bẹ́ẹ̀ náà núkọ̀ ọjọ́ kìíní àná tí wọ́n kàn bí wọ́n ṣe kàn gbàmbáyì síbi òkè ibi nótúfà tí wọ́n sọ pé ààyè ọpọlọ rẹ̀ wọ́n wá tún wà tó yà wọ́n wá fìdí kan bẹ̀ láti jọun tọ́jẹ́ wípé nǹkan kò lè débẹ̀ bẹ̀lẹ̀ yọ ọ̀dàrú kọ́dà kan yàwó ìlàyé ibè ìdáhùn kìdáhùn ibi kan bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ̀ kò sí nǹkan tó lè dábẹ̀rẹ̀ kò sí nǹkan tó lè dábẹ̀rẹ̀ kọ́dà jẹ́ wérè ilẹ̀ ìpé wèrè náà kò lè kí abọ́bọ̀ omi gbóná kó gbọ́ra lẹ́ẹ̀mejì ó kíbọ̀ lọ́wọ́ kan báyìí tó wọ ní báyìí rọ́ọ̀ ni jẹ́ tó kú yòókù ààyè ibi tọ́nà stọ́ kò síbi tí rámọ̀ náà bò lè ṣùgbọ́n àdò dédé níjọ́ bẹ́ẹ̀ nẹ́tìyà plan nẹ́tìyà bẹ́ẹ̀ ètò ìsìn gbàrò pé mọ́sí masturbation máa mọ́sí masturbation máa mọ́sí masturbation máa àìmí rẹ̀ ló ti gẹ̀ yàwèrè kọmọ bá bẹ̀ ara rẹ̀ sí lọ́kùn ìgan àìmí èèyàn torí pé lára àwọn sán tó wá láti ọpọlọ wá síbi nǹkan ọmọkùnrin ó ní nǹkan tó gbọ́dọ̀ máa fara wọn pẹ̀lú rẹ̀ ìdí ẹ̀ lọ́pàá tó fi jẹ́ wípé ilé ibi tí à ń gbà súnmọ́ obìnrin ọlọ́run ṣe bẹ̀ ní ti pé in ti ń bọ̀ ní nídìí ó sì ní tí máa gba nǹkan mara yọdún muhu yóò gba nǹkan mara yóò sì máa dàbí gbàtí ìrànfẹ́ tọ́bù nǹkan tàbí tí ẹ̀tí rẹ̀ láti gbàtẹ́lẹ̀ ọ̀rọ̀ ò sí ní tó lè tí ọmọ ta nǹkan padà kò sì sí ní tó dẹ́jù tí nǹkan ọmọ bá bẹ̀ dànù gẹ́gẹ́ láti máa sọ wípé látàkùn lábá ni máa sọ látàkùn ìyá basani mọ́ lè ju o kọ́ mọ́rùn fáwọn láti kán tẹ́yìn bá lè jù yọ́rùn fáwọn láti kán wọ́n kàn sọ́dọ̀ yẹ̀yẹ̀ ní ìsinmi yìí ọdún lẹ́nu kò mẹ́lẹ́ ìgbótó lẹ́kò mẹ́lẹ́ ìdán tó sára mẹ́rẹ̀ pàánú ọgọ́dà lè rán lọ́rún ẹsẹ̀ àwọn èèyàn kanu ńgbò ti lè jù bákan náà wà látẹ́kùn rọ́kùnbalì mọ́sùtò dẹ́jù fàtúrù sọ kọ́ mọ́rọ̀ fáwọn láti fún bẹ wọ́n sọ dídán lọ́pù tó rù mí orí bọ́wọ́ alágbára bá tẹ̀ yóò fún bẹ ṣùgbọ́n yóò jẹ mọ̀tàwásítì ọlọ́run ò síni tọ́rọ jù tí ọmọ dámi nù kò síni tó le jù tí ọmọ kàmí dànù ọwà ní fi kọ̀rọ̀ rí makíni ààyè kẹni tó jẹ́ ààyè tí wọ́n ti parí lókùfà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ó sà wọ́n wà kọjú orí rẹ̀ wọ́n kọ rísíkù rẹ̀ tí ẹ bá wá sí báyìí tán fàyà ọdún malakubi sọ́hìfà mọ̀lẹ́kẹ́ wọ́n wà mú ìwé tọ́pọ̀ yọ́ wà pàdé afẹ́sàwọn ni láyẹ̀ zídù àlámọ́ òmíràn pàlàyé kùs kò ní yíwé níkọ̀rọ̀ kó fi nkankan kún nkankan tàbí kọ́ níbi àwọn afẹ́ jẹ̀mọ́ àti ìsàblábù Mas'ud ẹnì kọ̀ọ̀kan yí wọ́n mọ̀ kẹ́dà lẹ́jọ́nù ya rẹ̀ yọ́ wà lómi gbọ́nà fún ọjọ́ àkọ́kọ́ ó ti àbí ó plan gbogbo tí ó jẹ ti wà nú omi gbọ́nà àbí ó sì bẹ̀ ẹwà لا حول ولا قوة والله من النبي صلى الله عليه وسلم ẹ̀yìn wo ló fi gbọ́lọ́ òní wọ́n ti ya gbogbo tí ó jẹ́ wà fi tọ́kì mìíràn tọ́kì àdàlẹ̀ hadith fún ẹ̀tẹ́ tí wọ́n mú إن الملك المعكل بالرحم يأخذ النطفة فيضوها في كفه ملكة تنتهي أكو بما يسأل ní wáyà mi ìka mọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí ilé ẹgbà oníjẹ́jì yọ́ mọ̀ wá nà báyìí pé yàrọ̀ ọlọ́wọ̀ bá mi o yẹ́ yẹ ni àbó òfin dẹ́dà tó ló ń bá lóhun òfin dẹ́dà gbogbo dókítà ayé ò lésí kò ì dẹ́dà our pause ẹni tọ́lọ̀ bàbá ẹ̀dá lẹ́dà gbogbo dókítà ayé yóò bí wọn kọ́ tí é pé wọ́n ti rí pé lè kò lè bímọ tí é sì lọ gbé kílòpẹ̀ láti bùnúkùlà àjínà ẹmà bùnúkùlà àjínà ẹ́ spam bank ẹmà bùnúkùlà àjínà lápẹẹrẹ mo fẹ́ kí á fọ̀ kí ní ìmọ̀ ká mọ̀ pé ìsìlámù lẹ́sìn o lè mọ́kànlọ́dọ̀ wá bí i mbẹ̀ nílò òyìnbó ẹlòmíì yóò ní ohun ọ̀fẹ́ bímọ ṣùgbọ́n gbogbo omi ara àwọn tọ́lọ ń fún tó ń fi ń jọ́kùn òun fi ṣe gift ẹlòmíì nú obìnrin ìṣe gift ẹ máa wo tọ́fẹ́ fàyọ́ ń bẹ́ o ọfẹ́ fàyọ́ pé òun ní humanity ìgbògun tọ́gbọ́yé ti ẹnu ìmí ó sì dìde nú obìnrin wípé inú tòun yìí òun nídìí kó ń fẹ́ lọ́kọ bọ̀tẹ́ lómi tó bá ní pé ó nírira oyún àbí nkankan òun gbà láti bá ṣí àpéyìn yẹn kí wọ́n wá gbọ́mọ rẹ̀ sínú tòun òun finú òun lẹ̀ lọ́fẹ̀ẹ́ àwọn lọ́fẹ̀ẹ́ ń bẹ ẹlòmí ìlú ń tòun òun fẹ́ máa fi alágbàbí wípé kò ní sí nǹkan ara obìnrin nínú tí wọ́n fẹ́ fi pòdúsì ọmọ pé kọ́lọ̀ sọ kíní ìdọ́mọ o ṣùgbọ́n kún òní mọ̀ lára obìnrin bẹ̀ yọ́ jẹ́ pé èèyàn pé ọkùnrin bẹ́ẹ̀ bí gbogbo kíní kò kọjá àdífì ẹwà máa gbogbo ṣùgbọ́n tí ó sì yóò sì àdìsí alákọ̀ọ́kọ́ abẹ́mẹ̀sùn àdìsí ní ẹ̀yìn kọ̀ọ̀kan wọ́n ń kó ẹ̀dá rẹ̀ jọ nínú ìyá rẹ̀ fún nọ́mà mùsùlùmí gidi tí ó ti ìfòfẹ́ǹsì nínú ìwárí àti ìwùdáyíbà ìbùnú sẹ́yìn àdìsí ní iná nùtùfàtà ìdà àmárọ̀ bí nùtùfàtì tìǹtàní àdìsí òun èso fìdí ọwà ìdíwìlà rọ̀ ní àtọ́kùn tọ́bá di wípé 40 days 42 days bá kọjá lórí rẹ̀ lọ ìjọ́ mọ̀sẹ̀lẹ̀ sí rẹ̀ o àbí ọ̀wọ̀dá fọ́ wọ́n wá yà ní o wọ́n rẹ́ntì ẹ̀ ní o wọ́n fílẹ̀ lọ́fẹ́ ní o tó pẹ́sà ti wà lẹ́bí ibi tó wà kọ́dà manṣín kan ní ẹsẹ̀ ní o tí ẹ fi sọ́dì bó ní ooru bẹ̀ẹ́sẹ̀ máa rí bó ní gbogbo náà máa rí ibi kíbi tẹ́ ẹ̀rí ẹ̀ sí káàkiri ẹn tí ọba fi àrẹ̀bí sọ̀gá mú sí bẹ́ẹ̀ dáa ayé òní ní fún ìyà ni ó jẹ́lá yìí wà lẹ́ẹ̀kùn gbogbo wọlé ayé ìyà rán ní ẹmà jẹ́rẹ̀ ala èyí tó jẹ́ àmọ́ sọ gbóntá ń sọ yìí a wà padà sínú èmùmọ̀ tí bẹ́nu ẹ̀sìn wáyìí obìnrin olóyún náà ọwọ́ àbí ọmọ Israel amalitufukkia